والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب Abu Huraira lọ́mọ́sàbá sàlékún yọnu rẹ̀ fún o gbogbo àwọn ọ̀gá wa pátá àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ẹ̀rá rẹ̀ kọ́ tí òjíṣẹ́ ọlọ́run kọ́ wa ọ̀kan tó ní bẹ́ẹ̀ o olójíṣẹ́ ọlọ́run kìkì àtọ̀là ọlọ́run ọmọ bá lálẹ́kún ọ̀sọ̀ fún wa báyìí pé la tukthiru dhahik ẹ má jẹ ẹni tí ọmọ rẹ́rìn púpọ̀ o má jẹ lẹ́rìn púpọ̀ fa inna kasrata dhahiki tumitul qalba torí pé bẹ́ẹ̀rin bá pọ̀ yìí máa pa ọkàn bí islam ti rí nù ìwọ̀n tún wọ́n sì bàbá gbàgbé kí la kà báàbò wo la kà ká tó kẹlẹ́ yìí a ànábì máa rẹ́rìn sáwọn èèyàn sallallahu alaihi wa sallam ànábì ò kì í lejú pàdé àwọn èèyàn gbogbo ẹ̀ láti kàbí kọ́mọ̀ wá di pé a wà gbọ́yé lọ bí jọ ya gbọ́yé nǹkan tẹ́rìn nǹkan ọ̀tẹ́rìn lẹ́yìn wá jẹ́ aláwàdà kẹríkẹrí ànábì ní àwàdà kẹríkẹrí ẹ̀rín àárín jù kí máa ṣe kí ni kí máa pa ọkàn ni o ká èsì o. أخرجه أحمد الإمام أحمد الأبواب أنا عائشة رضي الله عنها أنا وعائشة من بعث لكم ينور فوق وياوا وياوا النبوة محمد صلى الله عليه وسلم أني ما رأيت النبي صلى الله عليه وسلم مستجمعا ضاحكا حتى أرى منه لهواته إنما كان يتبسم ẹni ọmọ anabi dáadáa òun làwọn ìyàwó rẹ̀ sallallahu alaihi wasallam òun là ń kìlọ̀ fún wọn náà pé dáwọn èèyàn rí ọmọ o bí wọn mọ bí ọwà o pàtàkì jùlọ àwọn tó súnmọ́ àyàn ìyàwó ọmọ kódà tí obìnrin ọmọ sọ pé àwọn ọmọ máa ó mo là ń àwọn ọmọ ọmọ ìyájú máa rìn àmọ́ bí ọ̀dà bọ́bá yìí pé lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọ̀dà bọ́bá yìí pé ọkọ̀ náà ni òde wọn mọ̀rin o èyí wọn náà ṣe kí ni ọ̀dà o ànábì òbí bá wọn sọ̀dọ̀lọ́ ẹ̀dá fún kí ni àwọn ìyàwó ànábì ojú ìwà pa ànábì kò sí ridwanullahi alayhinna èyí ń lọ́jà wọ́ máa rí lò lẹ́kọ̀ọ́ lónìí yá àti bá anábì tí máa ṣe nu ilé rẹ̀ ní sallallahu alaihi wasallam tọ ìyá ńlá wa Aisha ní èmi ò rí o èmi ò rí kànábì ọmọ rẹ́rìn tí ó wàá ya gbogbo ẹnu gbogbo máa fi gbogbo ẹnu ṣe kí ni gbogbo ẹnu rẹ́rìn innama kana yatabassamu á ànábì máa rẹ́rìn músẹ́ ànábì máa ṣe kí ni ìmọ̀ rẹ̀ rìn músẹ̀ àtàbàtù kọba yìí lédè lárúbáwá ọ̀tọ̀ ní alébùtì sáàmà ọ̀tọ̀ ní abdulhik ọ̀tọ̀ ní alikọ́hakọ́ha mẹ́tẹ̀ẹ̀ta yìí ọjọ́ra wọn àmọ́ wọ́n yàtọ̀ èwo là nẹ́bí ń ṣe ń bẹ́ẹ̀ sọlọlọ ọsọlọ òun ìyá ńlá wa àìsà ju fún wa yìí o àlébùtì sáàmà òun ni ẹ̀yin eléèbó ń pè ní pé ó smile ànábì máa smile ni kì í laugh ìyá ńlá wa àìsà ń sọlọlọ òun àlẹ yìí pàtàkì ìyọ́mọ ànábì sanu ọ̀gá ànábì máa smile ni o ọ̀sẹ̀ tẹ́ẹ̀rì lójú ẹ̀ tójú tí tí ó lu rẹ̀ ọ̀fà àyàn mára àmọ́ máa rìnrìn àárín lami ní ojú ẹ wá pé wọ́n lẹ́yìn ọ̀nà ànábì máa rírú ẹ̀rí báwọn kò rírú ẹ̀rí báwọn o ẹlòmíràn rìn ẹ̀rín yóò sì rí bọ́ lórí tí àlójòkó ànábì nírú ẹ̀rí báwọn máa pa kẹ́ni èyí máa pa ọkàn ni o máa pa ọkàn ni o torí náà ẹ dákun ẹjẹ àfiyèsí ìwọ̀ntúnwọ̀nsì ní súnà tà nẹ́bí o òǹlẹ̀sìn lọ́lọ́run rà nẹ́bí o sọlọ lọ́wọ́ sọlọ. máa rẹ́rìn-ín àmọ́ máa rin àárín tásìkì ara ìdẹ̀mọ̀gbà ara láńgbéèjì yóò wá ní yorùbá nù pé ó sì rí ẹ̀rín àárín tásìkì ànẹ́bí rẹ́rìn àárín tásìkì o kọ́nà pé rẹ́rìn déyìn ṣubú lórí kí àti òní mọ́ ọ̀rẹ́rìn débi pé ń lórí gíní kọ́dà bí ètà títì ànábì rìn débẹ̀ wọn náà máa rìn ẹ̀rìn débẹ̀ ànábì a máa ṣe kíni a máa smile ànábì ṣe kíni ànábì laugh ẹni tí ọba ti yẹ àwọn àlùfáà sàlàyé rẹ̀ wọ́n ní kíni ìyàtọ̀ àdébùtì sáàmà àti àbọ̀ṣìkì àti alukọ̀ọ̀kọ̀ wọn ẹ̀rí ti ń jẹ́ pèsè àmọ̀ tí wọ́n fi ń ròyìn ànábì yìí òun ni tí ò ní ohun inú gbogbo ní tí wọn lárúbá ń pè ní bisáàmù ní kíni ẹ̀rín tí ò ní mú kíni kò ní mú nǹkan kan jáde bó bá jẹ dọ́ṣíkù ńkọ́ dọ́ṣíkù òun ó mú un jáde àmọ́ kò ní le tó kíni alikọ́ha tòmí ọwọ́ arẹ́rìn pẹ́ bá wà ní ara kejì kẹta kẹ́ gbọ́ pé àwọn alájí rẹ́rìn àkíwọn ọ̀dà o wọn là nẹ́bí ẹ̀rín rún ẹ̀rín bá wọn ẹ̀rín músẹ́ ká tójú ká sáwọn èèyàn ká má lejú mọ́ wọn òníwọ̀n ìròyìn ànẹ́bí o sallallahu alayhi wa sallam tó ìta gbọ́ iná wọn mọ́sàájú ṣe wá láǹfààní o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياه